èyíkéyìí nínú ikọ́ àbí heart problem àbẹ́yàn ń wúkọ́ èyíkéyìí nínú ikọ́ gbìyànjú kó gẹ́ẹ̀tì ginger àti ìrèké ginger yìí gun kó fún omi ginger yẹn má mix omi mọ́ fún omi ginger láì mix omi mọ́ fún omi ìrèké láì mix omi mọ́ kó wá mix méjèèjì papọ̀ make sure pé òun mú láàárọ̀ òun mú lálẹ́ máa ṣe o máa ṣe every day today is nineteen july 2023 a wà DHL South Africa gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run à ń sẹ́ǹdì àwọn product wa lọ sí Canada a dẹ̀ ń sẹ́ǹdì ẹ̀ lọ sí United States of America a dẹ̀ ń sẹ́ǹdì ẹ̀ lọ sí Germany also Israel ẹ máa rí i pé product ya pata kó wá síbí lónìí tá à ń sẹ́ǹdì lọ́wọ́lọ́wọ́ báyìí oògùn ikọ́ yẹn mo kàn ní kí n fi kọ́ àwọn èèyàn àti fún heart problem ẹni tó bá ní heart problem gúnká gún yọ omi ginger lọ́ọ̀rì ginger má lọ́ra júùsì ó yọ omi ginger yọ omi ìrèké mix ẹ̀ papọ̀ máa mú fún ikọ́ ni ó da púpọ̀ jù so gbogbo tó bá ní ìpèníjà lórí èké nínú àìsàn cancer ni diabetics ni asthma ni bákan náà ni especially lónìí ẹ̀ka tẹ̀wọ́n kọ́ sọ̀rọ̀ nípa spiritual problem mo sọ fún yín pé àwọn powder kan wà tó wà halal tó pé tó bá ti rí àwọn powder yìí boundary á wà láàrin ìwà àti àwọn evils boundary máa wà wọn ní ní access sí ẹ mọ́ ó wọ́n àmọ́ gbìyànjú kó gẹ́ẹ̀tì ẹ̀ ó wà very expensive but gbìyànjú kó gẹ́ẹ̀tì ẹ̀ kó ní sílé kódà àwọn kékeré lè lò wọn ò ní lè tọwọ́ bọ̀rọ̀ àwọn ọmọ wọn ò ní lè tójú bọ̀ boundary ni ó máa create eh, barrier sáárín ẹ̀yìn àti evil a ní lóríṣiríṣi òun ni à ń sẹ́ǹdì ẹ̀ ìlú mẹ́ta la ń sẹ́ǹdì ẹ̀ lọ lónìí àbí mẹ́rin à ń lọ sí Germany à ń lọ sí Canada à ń lọ sí US à ń lọ sí Israel bákan náà ni miracle leaf tiwa mo sọ̀rọ̀ nípa ìwò òun ló pọ̀ yìí miracle leaf ló yapa yìí mo sọ̀rọ̀ nípa pé ẹni tí wọ́n ti ta lọ́fà ẹni tí wọ́n fún ní nǹkan jẹ ẹni tí wọ́n forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ẹ gbìyànjú ẹ get miracle leaf èyíkéyìí nínú àìsàn cancer ni diabetics ni asthma ni gbogbo àwọn àìsàn bákan náà ni wọ́n lè wọn àwa ikú nìkan ni wọ́n lè wọn àyè ó lè wò kò síbi tẹ̀wá tá a lè deliver fún yín à ń deliver à ń lo GIG logistics ní Nàìjíríà dẹ̀ ń lo DHL ní South Africa kò síbi tẹ bá wà product wa ò dé ẹwọ́ sọ fún plus two seven six one two nine five six three eight nine both national and spiritual problem ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department Inna inel izatali lai jemiya gbogbo agbára Ọlọ́run ọba lónìí o èyíkéyìí nínú àìsàn bulldozer ni wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni ò lè pàfọ́ọ̀mù déédéé ni obìnrin tó ń wóyún ni obìnrin tó ń wọ́mọ ni gbogbo nǹkan tó jẹ́ àìsàn protection ló ń fẹ́ ni gbogbo ẹ̀ lọ́lọ́run ní kí àwọn company wa kó ní àwọn ẹ̀kọ́ tẹ̀mí kọ́ láti India ní China lára country lèmi fi ń ṣàwọn èèyàn láǹfààní gbogbo nǹkan wá dẹ̀ wà láàlú ó gba láàbù kọjá scientific approved tún ni àwọn ò ní fìtọ̀ fọ̀gbẹ́ ẹ gbìyànjú ìlera lóògùn ọ̀rọ̀ dẹ̀ gbìyànjú kó tọ́jú spiritual side yẹ iná wí yàrá kún wà wákọ̀ bí ìlú mi ní àìṣó látara ọ̀nà èṣù àtàwọn kọ̀ǹpánì wọn ń wò yín ò tẹ̀yẹ̀ lérí wọn má sálámù wáyé lálẹ́ kọ́ yìí.